بسم الله الرحمن الرحيم الحمد لله وللصالحين ولا عدوان الا على ولا والعاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ṣáájú tí a tún bẹ̀rẹ̀ tẹ̀síẹ̀ ká má gbàgbé nínú àwọn ẹ̀yà ọ̀rọ̀ tí wọ́n láwọn ní ìkọ̀ àkíkọ̀ ní aago mẹ́wàá láàrin ó yí padà aago mẹ́wàá náà aago mẹ́wàá láàárọ̀. Àwọn tí a bá ń bẹ̀. Síìkì tó wà lẹ́yìn wà yìí náà láàmú bá lọ sàlẹ̀. Síìkì tó wà lẹ́yìn wà yìí òun náà láàmú bá lọ sàlẹ̀. Bàbá ti dọ́kàn àbí ilé tí òun gbé sàlẹ̀. Ibi tí síìkì yẹn dọ́kàn ilé tí òun náà ń lọ sí ara wa. Ìgbóná àgbọ̀tàn làwà láàrin làwà tábà wọn bẹ síkì tó wà lẹ́yìn ìwà yìí táwa ti ń ba lọ́kàlẹ̀ ìjà àfikún yóò kàn tàbí kí gbogbo ilé náà gbóná lọ làwà láàrin. àbẹ̀lọ́hùn ọmọ náà ọlọ́mọ wa sí ọmọ aláàbò àbá sí ní ìtìtì ojú fáwọn òbí ẹ̀ àwa sí ní ọmọ olómi ọmọ aláàbò àṣà àti gbogbo àwọn ọmọ kọ̀ọ̀kan wa náà ọlọ́run kọ́ bá wa tọ́ wọn sì gbàgbé wọn láyé rí اليوم القيامة yang يا أرحم الراحمين أي جزء كما تسمى يقول لنا لجوز ما nínú àwọn nǹkan tí a máa ń ra wa létí pẹ̀lú ẹ̀kọ́ ìjọ júmọ̀ bẹ̀rẹ̀ látòrí ìwẹ̀ júmọ̀ tí wọ́n ìtújáde nínú a sì tètè lọ sí júmọ́ à. bákan náà tá a bá dé júmọ́ à wọn náà sí láti ó lẹ́tọ̀ọ́ náà lálẹ́ yàn ọba òfin ẹ̀sìn mu. ó ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí ìmọ̀ bá ti gorí mímbà àti ìṣèǹtì sàmì ìmọ̀ ìṣèǹtì tó túbà lọ. lápọ̀látò àṣìṣe lápọ̀látò láti ṣiṣẹ́ fún anábì sallallahu alaihi wa sallam ṣé anábì jẹ́ ká máa pé àkókò kan ẹnu ọjọ́ ìní gbogbo ẹni tó bá ṣe kò ń gẹ́ àkókò náà láti lè máa fi bẹ ọlọ́run ọba gbogbo ní tó bá ń béèrè lọ́dọ̀ ọlọ́run lórí lọ́rọ̀ ọba lè tẹ̀lé òfin àkókò náà kó sì gbàdúrà wa kí làwọn ti yẹ arahamu rahim. ní tẹ̀síwájú nínú tafsir suratu Taha eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Aya tí a ti dúró òun náà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìyẹn aya sixteen níbi tí ọlọ́run ọba Allah pé kànẹ́bì láṣẹ lórí wípé àwọn kan bẹ àwọn onígbàgbọ́ nípa ti gbẹgbẹ́ gbẹdà ìkìyàmà kànẹ́bì ọmọ wò táwọn wọ̀nyẹn o kànẹ́bì ó sì máa bójú tó ẹ̀kọ́ òǹdó òdodo bákan náà lórí ìmúrakalẹ̀ pẹ̀lú sẹ́ẹ̀rí fún ọjọ́ náà. Bá nàbí bá ti ṣe bẹ́ẹ̀, ọmọ pa àwọn àlùmọ̀ rẹ̀ náà láṣẹ lórí ìmúrakalẹ̀ bí ọjọ́ náà. Torí pé ọjọ́ kan ni ó ṣe pé yóò wáyé ọ̀sẹ̀ ni abẹ́lọ́hùn. Kọ́lọ̀n kó jẹ́ kí ọjọ́ náà kọ́lọ̀n kó jẹ́ kó jásírọ̀hùn fún ẹnì wa. Ayà táàtì máa wá gbé lẹ́nu yìí. Òun náà ní Bíkẹ́lá ọba Àlékẹ́lá fẹ́ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ìtàn ànábì wa Musa alayhi salatu wa salam. Ẹ rí i pé lákòókò ó ti gbé kámà níbi tá ànábì Musa tọ́lọ̀ ti kọ́kọ́ pè é láàyè tí ọlọ́run ọba Àlékẹ́lá ó ní kó rí nkí ń jẹ́ bí ìmọ̀lẹ̀ tọ́lọ́pàá gan ó sì dé bẹ́ẹ̀ ó yẹ pé òun ọlọ́run ọba nìkan náà ní ń gbọ́n bẹ̀. èrò tiẹ̀ ni wípé inú òkùnkùn làwọn wà níbi tí òun ti rí ìmọ̀lẹ̀ lọ́kànjá yìí ó ṣeé ṣe òun orógun náà ló wúlò fáwọn. Ìtọ́ni tí a mọ̀ yìí pé àsìkò ebi ni tó bá rí iná ó sì lè kárí tí wọ́n fi iná sùn jẹ. Tí ò sí ẹ̀rí iná fi sùn kẹ́kẹ́ jẹ́, wọ́n bá ti ẹ̀rí iná láti lè máa fi rí náà kí gbogbo ẹ̀ ṣe sùn biribiri nígbà náà. Ṣùgbọ́n pàtó wọ́n ti rẹ̀ wọ́n rí i pé iná ilé ìkọjá aná tá lè mú ìmọ́lẹ̀ yìí. Lẹ́yìn bẹ́ẹ̀, tọ́lọ́wọ́ bá àlekọ́lá kó wá sọ àwọn àlàyé ọ̀rọ̀ kan fún wa lẹ́yìn ẹ̀. Pàápàá jùlọ tọ́lọ́wọ́ bá àlejò ọlá ibi tí ń pa ànẹ́bì Musa náà láṣẹ. Ọlọ́wọ́ bá àlejò ọlá nípa ànẹ́bì Musa kó máa sin òun nìkan ṣoṣo. Kódà kóun náà kírun. Adúmọ̀ sọ fún ara pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá àlejò ọlá bá sọ ìtàn tọ́lọ́wọ́ bá àlejò ọlá bá pa. Òun náà ni ìtàn tí àsáwọ̀ kan ò léwọ̀ ṣùgbọ́n ìtàkì ẹlòmí bá pa fún wa ó ṣe é ṣe kó ṣe pé ó fẹ́ fi ìtàn yẹn ó fẹ́ fi gbé àkídà tiẹ̀ àbí èròǹgbà tiẹ̀ ló fẹ́ fi gbé lẹ́sẹ̀. ẹ̀rí pé yorùbá náà pọ̀ wọ́n ní ẹni ọba fẹ́ jogún kógún ìtàkìtà ni ó pa nígbà pé tó wù tó fẹ́ lẹ́mìí nù ìtàkì òsì tó sì àti èyí tó wà tẹ́lẹ̀ ó yí padà ó lè fi fún òun. àmọ́ ìtàn náà alukur'an láyà tẹ̀sẹ̀ yọrọ abẹ́dẹ̀n kò lè yí padà láéláé. wàlá yakunu illa sídẹ̀kọ kò sì ní jẹ́ ìjọba jòdodo lọ. báwo bá lè sọ̀rọ̀ wọn sọ bó ti jẹ́ fún wa ṣé nínú kó ń pa nẹ́bí wọn ká gan láti ẹni kọ̀ọ̀kẹ́ni kò ẹnì kan sọ wá pé rẹ̀. Ṣé ìlànà níbi mú sáàlù ń wá sí òun o? Lẹ́nìí, àbọ̀kò ti ń ti nínú ẹ̀sìn. Ẹnì kó sì wá pẹ̀rẹ̀ lọ́mọlẹ́yà níbi èyí sá. Ṣé náà sọ kókò ti ń dẹ̀rùn gẹ́gẹ́ bí Súrátù Mẹ́ríàm àti Kàtẹ́yìn tí ànábì Musa ànábì yìí sáná jí ara rẹ̀ ìṣòro kò ní náà láti fi wọn bí àwọn máa wò orúkọ ńgbà tẹ́ ẹ bá ń sọ yìí pé kẹ̀kẹ́ náà ni wá pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì kájọ wà lẹ́nu ìpínlẹ̀ ńláàrọ̀ ni. ṣé kìrìsìtẹ́nì tèmi tí ó gbà pé òun bẹ kìrìsìtẹ́nì tèmi tí ó gbà ànábì sallallahu alaihi wasallam tó wà ní kẹ̀kẹ́ náà ni wá. kẹ̀kẹ́ náà kọ̀. ṣé wàá fẹ́ kẹ̀kẹ́ náà wọ́n gbà pé ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀rẹ́ òní. láàánú fárẹ́kù ní rúfèlè tó tí àtọ̀ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba lórí ìdí eléyìí ọlọ́wọ̀n ọba àlejò ọlá ó wá bẹ́ẹ̀ kẹ́rin ọ̀rọ̀ nínú bí ààyè ká máa tà lónìí láti lè mọ̀ yí pé ìgbà tó wá fẹ́ jẹ́ iṣẹ́ ọlọ́run ọba ó gbọ́dọ̀ ní àwọn irinṣẹ́ téèyàn ó lò tọ́lọ́ ọba àlejò ọlá tí ó sì jẹ́ kọ́rọ̀ pé Ọlọ́ ń fèsì àwọn challenges ni o. Ṣùgbọ́n tó bá ti pìpíà àwọn irinṣẹ́ tó yẹ kó pìpíà kalẹ̀. Ó fèsì kí challenges yẹn ó mì ọ́ lógbòlógbò. Ó fèsì kí àwọn challenges yẹn kó lágbára díẹ̀ fún ọ. Ìyẹn làwọn kan náà àfa náà kò gbọ́yé lágbọ́yé síbi táwọn gbọ́yé sí. Nípa bí ọmọkùnrin ò tó ọba lẹ́fẹ́ kí àtàkùn ọbẹ̀ jí ti ọlọ́run ọkọ̀ wa ní kọ̀ wá wọ ẹgbẹ́ àwo ṣẹ́kùn mo ló ti jọra wọn. àhùnà ìgbẹ́ náà nìyẹn gbọ́dọ̀ mú lọ́wọ́ ọba mú gbẹ́ náà lọ́wọ́ ọ̀sẹ̀ jí ti orí ti ó bẹ̀rẹ̀ jẹ́ ẹ̀ kó rí bẹ́ẹ̀. ànábì ọlọ́run ànábì ọlọ́run ànábì wọn fẹ́ lóòótọ́ fèsì challenges ṣùgbọ́n nínú àwọn nǹkan tó fi àwọn challenges ti ẹ̀ yẹn kí ọmọ ábà ànábì wọn sá ọlọ́pàá lẹ́nu wọn náà lọ́pàá. ìyàwó náà gbọ́dọ̀ ní nǹkan tí wọ́n rárá o. ọjọ́ bá sì kò sì tiẹ̀ mú nìyẹn torí pé ibẹ̀ làwọn ìjọ tiẹ̀ máa ń pa lákòókò gbà náà. iṣẹ́ tí wọ́n máa ń pa yẹn àlejò tọ́nà wa bẹ́ẹ̀rẹ̀ sí wọn náà wọ́n gbọ́dọ̀ nímọ̀ jíza tí ó borí idán tọwọ́ tiwọn. ọlọ́run ti fún ànábì wa mú ká lọ́lọ́run ti fún ọlọ́pàá. يضرب عليك السلام كيف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تلك بيمينك يا موسى قال يا عصاي توكل عليها وأعوش بها على غنمي وأعوش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى ألقى فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها صراطها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى aláàbà Tọ́lá ó bá wọn sọ̀rọ̀ ó dájú ọ̀rọ̀ kà níbi wa Musa nígbà tá a níbi Musa tó débi iná ìmọ́lẹ̀ tó rí lọ́kẹ̀kẹ́ aláàbà Tọ́lá ń béèrè lọ́wọ́ ànẹ́bí Musa ní ìbéèrè tọ́lọ̀ ti mà tẹ́lẹ̀. Ọlọ́niwa máa kí ní kàmíyàn ní ìkàyà Musa, ìrẹ̀ Musa, kí ni lọ́wọ́ rẹ. ẹ̀rí ìsìbáàmù kí nìyẹn ìsìfù áàmù tẹ̀kìrìrì abẹ́rẹ́dà ìsìfù áàmù mọ́dá àtẹ̀kìrìrì torí pọ́lọ́ ní tíńtẹ̀lẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ ó lè kàbí sí nǹkan yẹn múlẹ̀ fún ni pé bàbá wo. Wọ́n náà máa ń pè ní uslub al-hakim. Àrẹ́bí Musa náà wá dáhùn padà. Àbẹ́rẹ́ nǹkan. Àrẹ́bí Musa dáhùn yí pé ìyà àsọ́ọ̀ì. Pọ̀pá mi náà lọ́wọ́ lọ́wọ́ mi. Àbẹ́rẹ́ nǹkan. Pọ̀pá mi òun náà lọ́wọ́ lọ́wọ́ mi. Ẹ̀pẹ́ ẹ̀ká níbi mò dákẹ́ ìbéèrè kanáà lọ́lọ́run béèrè lọ́wọ́ ẹ̀. Alẹ́bí Musa tààrà tó wá ń pin tí ń ti pọ̀ káṣe. Torí pé nínú àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ní wípé ìbéèrè tí ó kọ tẹ̀lé náà lélẹ̀. Àwọn pè ní kẹ́ni Alhafi nínú Elmel Balaga. Ìyẹn ló fàá lóbi títí wípé ọmọ tí wọ́n bá bi léèrè yìí pé ṣé o ti jẹun? ó wá fèsì wípé mi ò tí ì yó orí ọmọ náà pín kàn ìṣẹ̀ ààrẹ wọn fẹ́ o ti jẹun o lè tí ì yó ẹ̀rọ àkùtì jábèrè rẹ̀ nù. ó jẹ́ pé tí ó padà wá lẹ́yìn rẹ̀ náà nù òun náà wò lẹ̀ fi fi fẹ́ o ti jẹun lábẹ́rẹ̀ òun ọ̀hún á dáhùn mo ti jẹun tó gbọ́dọ̀ pé tó wáyé mo ti jẹun ẹ̀ ìfọ̀n àti ìyóò èyí yóò ó pẹ̀ka fi yín síwájú. Ìdẹ̀kọ́ ti mú dáhùn wípé mo ti jẹun lóòótọ́ àmọ́ ẹ̀ tí ìṣe kẹ́ni o ẹ̀ sí lórí ìdí eléyìí àwọn àgbàlagbà ọmọ wa mú ọ̀rọ̀ kan níbẹ̀ wọn náà láti mọ ẹni tó bá hùwà ẹ̀ṣẹ̀ kan nínú ìdáhùn rẹ̀ náà. ara wa ní aníta ló sì takùn eléyìí ọ̀gbun ẹ̀ máa ń o ó sì pẹ́ mọ́ nílẹ̀ ń ẹni fún wọ́n ní ájú làgùn lórí ọ̀mọ́ ẹ̀máwó. Ta ló jẹ ta ló mú nínú ẹran tó wà ní ọbẹ̀ rà ọbẹ̀ wọn mà níyọ̀. Abẹ́rẹ́ ìgbà ọbẹ̀ tá ẹ sọ yẹn kò níyọ̀. Ọbẹ̀ kò níyọ̀ títúmọ̀ rẹ̀ pé o ti jẹ kíni ẹ̀ o ti jẹ́ bẹ́ẹ̀. Wọ́n rí èsì ọ̀rọ̀ yẹn kẹ́kẹ́lẹ́ wọ́n rí mú nínú ìtẹ́ni ìyẹn bá dáhùn. Ìyẹn láwọn bí àwọn ànábì ọlọ́run ti fi bí àwọn ànábì ọlọ́run ti pé ṣe kọ́ lọ́wọ́ bá àlejò láwọn ọ̀ràn yẹn ní kánṣẹ́ àtúkọ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n. ọlọ́run ọ̀sẹ̀ kí ni ọlọ́run ọ̀ràn yẹn ní kánṣẹ́ àtúkọ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n ní òjè. lọ́wọ́ bá àlejò ọlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì Musa ẹ pé kí lọ́wọ́ lọ́wọ́ ẹ ànábì Musa níyà sọ́ọ̀ ọ̀pá mi ni lóòótọ́ Ṣùgbọ́n bó ṣe jẹ́ pọ̀pá mi yẹn, iṣẹ́ tó ń ṣe fún mi, àtàwà ka wà lẹ́yà. Ṣé máa rìn rìn? Ṣé bá ṣe rìn lọ náà ni mo lè máa kí tẹ́lẹ̀ ìyẹn ọmọ adínkù mi lẹ́sìn ni pẹ̀lú ẹsẹ̀ tí ń gbé. Bákan náà, àwọn tí ó dé rárá àgbọ́nà ni mo máa ń fi àkókò fẹ́ràn mi báwọn ẹ̀rẹ̀ mi. Gbẹ́kẹ̀lìmọ̀ àhúṣù àwọn àfáwọn onímọ̀ tẹ̀sí ìwà pàjùlọ àfáwọn àìsàn kẹfì rẹ̀ ọ̀nà ọba ẹni tí wọn. Wọ́n ní àhúṣù yẹn, wọ́n ní ìtumọ̀ rẹ̀, òun ni wípé pọ̀pá yẹn kí n ṣe pọ̀ pátọ́kà lọ kó ṣe gbọ́ọ̀rọ̀ nìkan wọ́n ní pọ̀pá yẹn dà gẹ́gẹ́ bí Mexican Mexican wọ́n ní bẹ́ẹ̀ ni pọ̀pá yẹn rí láti ní Mexican ẹ̀ máa pàṣẹ Mexican wọ́n ní pọ̀pá tó máa ń lórí kọ̀ ọ̀dọ́rọ̀ báyìí wọ́n náà ní pọ̀pá tó máa ń lórí kọ̀ ọ̀dọ́rọ̀ báyìí yóò wá nà sí àlọ́gọ́fúnà ẹ̀ tuntun ju pọ̀pá tó wá nà sí yóò wá fi mẹ́ yóò fi mẹ́ káàkiri mẹ́. Bádìrí ni àwọn ewé orí ibi yóò ṣe kẹ́rin. Àwọn ewé orí ibi yẹn yóò rẹ̀ bọ́lẹ̀. Tàbí kó fi kọ́ àwọn òní tó ṣe kọ́kọ́rọ̀ yẹn. Tó bá ti fi kọ́, ó fi wọ́ ewé bọ́lẹ̀ fún àwọn ẹran táwọn ẹran rẹ̀ ó jẹ. Ìgbà tó wá sọ yẹn tán, wọ́n ní wàlí àfihàn máa ibùkún wọ́ ọ́ àbùkátà mi náà ti tó máa fi ṣe. Ó sọ láwọn ìṣẹ̀lẹ̀ tí mo lè fi ṣe àwọn ọmọ náà tẹ̀síìrì ni ẹ̀rí màárìbù òkúrọ̀ yẹn ọlọ́run gan ni tọ́lọ́wọ́ bá àlejò ọlápẹ́ jí ó mà ẹ̀ pé tóun mà ní wípé òun ti ń pa kókó fẹ́ràn gbọ́n òun tó lè fi ṣe nǹkan míì wá níbi iṣẹ́ ni tí tó máa bí ṣe wọ́n nígbà míì nínú ọgbà náà ni mo ta máa fi kọ̀ọ̀pá yẹn ṣe ọlọ́run bá lè kọ́ láti ṣe pọ̀ káyẹ̀ ní mú jísà fún un náà ṣáájú kó tó tó di wípé ọlọ́run tó kọ́ lọ́ọ́ lò fún ti àwọn ẹ̀. ó nígbà wọn káàdì musa bá ń da ẹran lọ káàdì musa bá fẹ́ sinmi tó bá ti kọ̀ káwọn gúnlẹ̀ láì káàdì musa bá sùn lọ àwọn ẹran rẹ̀ ò ní kọjá bí kíkọ̀ káyẹ̀ wà náà. ó ní ara màá rí ìkọ́ nìyí ọ̀rẹ́ tó wọ́n sọ lẹ́nu tẹ̀síìrì àbá àti lẹ́kẹ̀ẹ́ ìdíje bákan náà. wọ́n nígbà míì sáré musa bá rí rìnrìn tí ò sí kò jí tó fẹ́ sá sí. tó sì ti rẹ̀ ó bá tó kìkọ̀ fún àwọn ọ̀bọ̀lẹ̀ ń bákan náà. ọ̀pá òun yẹn yóò sì sáré musa bá rí rẹ̀ bẹ́ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ báyìí ọ̀pá yẹn ó sì pa ewé yóò sì sí bòtùbò báyìí náà. wọ́n ní ara màá rí kòkòrò nìyẹn. Délé ta àfẹ́ yẹn o, ìdílé lílù kan fún o. Pẹ̀lúkẹ́lẹ́, kò sí dẹ̀ lílù kan fún o. Gbá àkàrí pé nínú àwọn nǹkan táwọn àpá àti pàtí, òun náà lòun náà. Kálílù Musa sọ iṣẹ́ òun mọ̀ nípa pọ̀pá ọwọ́ ẹ̀. Ọlọ́ọ̀bà àlejò ọlá tó wá jẹ́ aláàmùlùgbùyúùmbè. Ọlọ́ọ̀mọ gbogbo ń tọ́jú ọmọ tẹ́nìkan ọmọ. Ẹ̀yọ́ ọ̀dọ́ igi ká lẹ́bi mú sọ́mà yìí pé ẹ̀pá rẹ̀ ń jẹ́ tó tún lè ṣe ju gbogbo eléjú ọ̀dọ́ nìkan lọ. Káríkì ara Musa gbígbọ́pá ọwọ́ rẹ̀ ń lẹ̀ dárí. Ká tún fi nǹkan tọ́mà ó tún lè jara jáde kábí mọ́. Àṣẹ ni látọ̀dọ̀ ẹ̀ wa. Léyìí tó ṣe pé àwọn ànábì ọlọ́run bọ́lá ọba ti ní ẹsẹ̀ báyìí ó ń ṣe náà nìyẹn fún ìdá ọ̀tẹ̀. bó tilẹ̀ jẹ́ sí pé ìjọ́mọ nìyẹn ó lè wá nú ẹ̀bí ló kò sí ìjọ́mọ nìyẹn bí tòun kọ́ wá nú ẹ̀bí pé kò ní àárọ̀ òṣùnà ọ̀bà kò ní ta tó ní ọ̀bà kan láti fẹ́ fi lóye. ó ju kọ́kọ́ náà lẹ̀. fàyídà ìyá ayé kan tẹ̀síá ọ̀pá di egbò ńláńlá ọ̀rẹ́ dé. Àlẹ́bùsọ wa tó di pé ewé pélé yìí. Bàbá dejò ńláńlá. Nígbà bá ti dejò ńlá, àlẹ́bì mú ká okú sẹ́yìn. Àlẹ́bì mú ká ṣe kí ni? Àlẹ́bì mú ká okú sẹ́yìn. Àlẹ́bì mú ká kú fún ejò. Nígbà tó di pé bàbá ti di ejò. Ẹ̀rú fà á, mo ti dá ànágbẹ̀rẹ̀ ejò tí wàá jẹ́ pọ̀pá ejò mọ́lẹ̀ àlàáfíì mọ́lẹ̀ àlàáfíì lẹ́yìn náà ṣẹ́jáwọ́tì wọ̀lẹ̀ ayíyátì. kíláàsì pọ igi ẹ̀rọ tó bẹ̀rẹ̀ pọ̀pá ti jáde àti ejò eléyìí yà lẹ́yìn mọ́tà lẹ́nu wọ́n fẹ́ pé àmì ni sọ́lọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àlẹ́yìn mọ́tà nìyẹn. àlẹ́ mọ́tà ọ̀pá sẹ́yìn ọlọ́run júwe bẹ́ẹ̀ nínú àwọn súrà mi. Níka yẹn kà nẹ́bí Musa ọkọ̀ alẹ́ yìí. Kọ̀ọ̀dà kóòdù á kọ̀ọ̀dà àtàkọ̀. Eléyìí lọ́wọ́ gbé tẹ̀sí irú ẹ̀rọ Al-Qur'an. Ó yẹ pé àwọn kẹlmáàt kọ̀ọ̀kan tí máa jáde nínú Al-Qur'an yóò máa ṣe tẹ̀sí irú bí nǹkan ìyẹn ṣe rí gẹ́gẹ́ fún àmọ́gbọ́ yìí. Ṣé ìwé pé ìgbà tó sọ pé àlẹ́ Musa jù lẹ̀? Ṣé ìwé pé nínú ayọ̀ yìí? kò sọ wípé ẹ̀rú wà bà níbi Musa ṣùgbọ́n àwọn àkọ́wá tẹ̀lé wa sọ fún wa wípé kóòtà ẹ̀ á mú padà padà àtàkà kò bẹ̀rù ó ti fi hàn yí pé àlẹ́ ìmúra ló bẹ̀rù tẹ́lẹ̀ mọ bẹ̀rù àtà mọ bẹ̀rù. Nígbà sànà éèdù á sì rọ́ tàkàlùlá yẹn wọ́sàmù tí wọ́n bá ti lè dì í mú padà láyè. ó rí wípé púpọ̀ fáàrẹ yẹn ṣe rí lákọ̀ọ́kọ́ ọjọ́ yẹn àbí ẹ̀. ẹ̀rú kọ́kọ́ àlẹ́bí wọn bá ṣùgbọ́n náà ti kíráyà látàkà fún ọ̀bẹ̀rù ọ̀bẹ̀rù eléyìí náà bó ṣe rí yẹn ẹ̀kọ́ ni fún wa o ẹ̀kọ́ ni fún wa. lẹ́yìn ojú ti ọlọ́wọ̀n ọba dáadáa bí ẹ̀rọ ti ọlọ́wọ̀n ọba dáadáa gbogbo ní kí ánfẹ́sì náà ẹ̀rú lè fẹ́ wá wọ́sájú tọ́lọ́wọ̀n wọ́n torí ẹ̀ kú òjì tọ́lọ́wọ̀n kan. tí ọba dúró òjì tọ́lọ́wọ̀n bá àwọn ọ̀nà gbogbo challenges fún ọ̀fẹ́sì náà ó borí ẹ̀. àtẹ́bí àzízù ló pe rẹ̀ àkíyìmù sì ló pe rẹ̀. ọlọ́wọ̀n bá agbọ̀rọ̀ wá ní àkọ́kọ́ nínú àzízù rẹ̀ ṣé ọba tó borí gbogbo nǹkan tó sì tó lè borí ẹ̀ ọba tó wá borí gbogbo nǹkan tó sì tó lè borí ẹ̀ àwọn ti nígbàgbọ́ lórí ẹ̀ gbogbo challenge tí a bá ń fi ìtìlá borí ẹ̀. látara eléyìí ọlọ́run bá lè tọ́ láǹsọ bá ànábì wa Musa yìí pé sànù yìí tù wá ìrọ̀ta òhùlá. àlè rẹ̀ Musa ó kọ̀ páyẹ padà mọ́bẹ̀rù ọ̀pá yẹn ń padà padà sí alákù alúkúlá pèsè ńlá kọ̀ọ̀kan ọjọ́ tẹ́lẹ̀. Àlejò mú jáde sí bẹ́ẹ̀, ó mú kọ̀ọ̀ká, ejò bá tó di pọ̀pọ̀ padà. Àmì kan nìyẹn nínú àwọn mùjíza eléyìí tí ọlọ́wọ́ bá lè ṣe ọlá tó fẹ́ kà níbi mò ń sáwó mú lọ́wọ́ láti lọ sí ṣéèkì challenges ìjọba ẹ̀rọ fèsì yìí. Wọ́n á sọ lẹ́ẹ̀kan nínú àwọn nǹkan tí èèyàn bá fẹ́ jíṣẹ́ ọlọ́run ìyẹn máa tọ́jú irinṣẹ́ ni ìyẹn máa dídí ni ìyẹn máa tọ́jú irinṣẹ́. ẹni tí ó jíṣẹ́ ọlọ́run làákàyè rẹ̀ gbọ́dọ̀ mú bérebére. méjì sọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹ̀sìn wá ọ̀rọ̀ ọmọ ẹni èèyàn lọ lè ṣéwù ni àbákòtà kù láwùjọ wa lénìí òun ni wípé gbogbo ẹnibọdì náà ẹ̀fọ́ra rẹ̀ dàbà ẹni tí èsì ìtọ́mọ ní oṣù òun náà sọ rẹ̀ dàbà yálà lórí ṣíṣọ́ ní tani àbí kóun náà máa wọ́n máa fi kẹ́ni ó kà máa gba ojúlé dójúlé gbogbo òun náà gbogbo àǹtí tọ́fọ̀ bẹ́ ẹ̀gbẹ́ kẹ́ni òórùn náà ní kéjì èèyàn lè má ẹ̀sìn wá pé èrè fún ìmà òun lára ní sẹ́káàmù mọ́wọ́ tí ọba ti sí náà èèyàn kàn máa fi àmá sátì dín èèyàn máa fi tẹ̀sán ni aburú tí wàá ṣẹlẹ̀ látara rẹ̀ tó pọ̀ ju ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ pé ẹ̀fẹ́ tún fi lọ ìyẹn ni ìtara ẹ̀sìn lára ẹ̀jẹ̀ sí báyìí ẹ̀ kàn máa dá wàhálà lẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú mà àwọn olóye àwọn onímọ̀ àwọn ni wọ́n lè máa tọ́ asọ́nà ìpín báyìí ní ẹja ṣe báyìí ní ẹja ṣe àwọn tàlẹ́ǹtì táwọn ìmọ̀ ni ó tọ́ wa sọ́nà lórí ẹ̀. ṣùgbọ́n wọ́n kàn sí ìfúnnára ìgbà làákà ìwà ń bà mí yóò darí wa sí ìdílé àbá. bẹ́ẹ̀ mo gbọ́ bàbá wa lì bàbá wa lì ní pé làwùkánà dínú bí ráàyè làkánà àfàl kúfù àwòlà àbẹ̀lìmọ́. bàbá wa lì ní ó wà lọ sí pé nílà àkàyè láàbí sọ́ọ̀tì ni ọ̀tà kúfì tá a máa ń wọ̀ Àìsọ́ lè yé wa ń bí dáadáa ní sọ́ọ̀kù. Tá a bá sọ ní pé sọ́ọ̀kù ibi tá a fi ń tẹlẹ̀ òun ló yẹ ká máa pa síbò ní wọn dọ̀tí. Abala fẹ́ nu abẹ́ pa àbẹ́ẹ̀kọ́. Ṣùgbọ́n àní pàbí tá a fi ń tẹlẹ̀ yẹn òkè rẹ̀ yẹn náà látara ti fi òun látara bomi nù. Ọwọ́ omi tó tutù òun náà látara bí nù. Ẹ̀sìn ló jáàmù ẹ̀kọ́ òfin sísàlẹ̀. Nílá ká ìtọ́rọ̀ ìsàlẹ̀ ní ìtọ̀tí náà. Orí ìdí eléyìí, ọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ọpọlọ o ọ̀rọ̀ ọmọdé o ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ ìmà kéde kí wọ́n á fi ọpọlọ gbé àwọn àgbà àwọn ọlọ́pọlọ fẹ́ ẹlẹ́sìn ọ̀rọ̀ ọlọ́mọ adìtẹ̀rí àwọn paflop àwọn àrísò àwọn aflatow àwọn arbex ọmọ àti èsè mùsùlùmí ọmọ àjọpọ̀rọ̀ wọn lọ́mọ ṣùgbọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn. àpẹbí tó lè ti wúlò sí o ṣùgbọ́n bá dé ọ̀dọ̀ àwọn àbá òní education ọ̀rọ̀ wọn máa ní mọ́rọ̀ wọn lò lẹ́yìn gbá láti wá padà sí ibi tẹ́rìbíàtò ìsìlámíyà bá a bá ti mọ́rọ̀ wọn àwọn ọmọ ti àjọ ìsìláwà máa fi jù ìjọba ti wúlò ìjọba ti wúlò ẹ̀ka náà ni. torí ìdí eléyìí jàmá arábìwá Musa ọlọ́ọ̀bà àlejò ọlá nínú mùjísàmì àkọ́kọ́ ọlọ́ọ̀bà àlejò ọlá gbélé lọ́wọ́ nìyẹn. ẹ̀tọ́ wò ọlọ́ọ̀bà àlejò ọlá tó wá sọ fún wípé ìrẹ Musa ìyẹn nìkan kọ́ mú bọ abíyá rẹ̀. kì í bọ ẹ̀gbẹ́ rẹ ọwọ́ mú jáde padà dàkàrú jùbẹ̀ ìjọ ọyàn jáde ní tí ó kú gbogbo. Ṣé nígbà ìrìsú ìfúfú gbó rẹ̀ yẹ òsì ní kò ní kẹ́ńdà kẹ́kẹ́ wọ́. Ṣé àyà tàbí kòkòrò àmì ní ìtúnìyẹn nínú fúnra tí wọ́n lọ fi fèsì challenges nìyẹn. Àbẹ́ nìkan. Ọlọ́run bá lè kílá sọ eléyìí, ọlọ́ni ìlú rí ọjọ́ mi ra ra. Àwọn ará ọ̀gá fún ọ léléyìí. Ká lè bá a fi nínú àwọn àmì wa tó tóbi, ká lè bá a fi hàn ọ́. Òun á ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn bẹ́ẹ̀, Ọlọ́run wá ń sọ bá ànábì wa mú fẹ́. عليه الصلاة والسلام اذهب إلى فرعون إنه طغى إنه طغى آه جماعة títí wù káwọn kan ó le tó láyé lénìí wọ́n bá tìrà ọ̀nà wájú ni wọ́n pátá ni wọ́n bá tìrà ọ̀nà wájú ni àwọn pálíìkì àwọn kidnapper ọgbọ̀n ìròyìn náà ọ̀gá wọn mìláwọ́nà ni o torí pé mìláwọ́nà hàn mà láyé o. yudabiu àbíná àhọ́ ẹ̀yà sáàlù mọ́lá ní sáàhùn. yóò máa nẹ́ra àwọn ọkùnrin ẹ bá ti bí ẹ máa dún ká máa rí láì. dábù rẹ̀ wà bàyìí kẹlá lò ó ti tẹ̀síìrù ìpakúpa bí tó pa àwọn ọmọkùnrin. ó dùn rẹ̀ dùn. ọ̀yà ẹ̀fọ́ àwọn obìnrin lẹ́yìn tí wọ́n àwọn kẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ káwọn ó sì àjẹmógún làwọn obìnrin. ọlọ́ọ̀bà àdéṣọ láti ń sọ ọ̀yẹ́ bọ̀ fún àti sẹ́ká lè mọ bí obìnrin ṣe rí ṣáájú ṣé ẹrú ni wọ́n máa ń lo obìnrin wọn ò pa obìnrin ní rárá wọn ò pàtàkì obìnrin rárá. ẹ̀rì yẹn ló bàá lóbi jẹ́ sí pé lápàlà dín àyà tó sọ náà lálùpàá yìí níbi títí ń yé ká mà yí pé Bí a bá sọ fún wọn jẹ́ ọ̀fẹ́ àmà bímọ ọmọbìnrin wọn ni wọ́tà láti ojú rẹ̀ ó dúró alágbárí pé irú irú rẹ̀ burúkú rẹ̀ á fún òun. Wọ́n lè bímọ obìnrin lẹ́bí á bí kàkọ́ fọ ṣe wọ́n nígbà náà obìnrin làwọn tó wá bí. Wọ́n kọ́ obìnrin kú. Obìnrin sábà òkèké lọ́dọ̀ wọn pa náà wọ́n sì ń fẹ́yàwó. Ìfẹ́ àbẹ́rẹ́ ìjà. Wọ́n sì ń fẹ́yàwó. Ẹ̀ ìyẹn láti máa ń sọ fáwọn tí wọ́n ń gbàgbà kúgbà lénìí tó ṣe yí pé wọ́n fẹ́ ba wọn jẹ́ wọ́n wá jẹ́ kí wọ́n máa rí obìnrin níyì yí pé lénìí obìnrin láàbùsàbù sí fún yín ni o ẹ̀yin náà bọ́ta kẹjá wèrè torí ní sẹ́mi rí tùmọ̀ sí nìyẹn nígbà máa ń sọ fún ẹ pé what I can do a woman can do better. Ìtumọ̀ ẹni pé obìnrin lè ṣe kó ló lè ṣe tó tó tá a ju tọkùnrin ti lọ. kò fọwọ́ wọlé nù wọn access wo àbẹ ẹ̀sìn ẹ̀sìn yìí tó ní kóbìnrin ọmọ jáde tó ní kóbìnrin ọmọ ọmọ ọkùnrin sínú ilé abẹ́rẹ́ náà. bẹ́ẹ̀sì ni àwọn ń sọ àti ìtòkọ o gbogbo obìnrin tó bá fẹ́ ṣiṣẹ́ ṣe pé iṣẹ́ tó fẹ́ ṣe àbá ti gbé orí ti mójútó ọmọ ó pọ̀ sí. gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe láyé àti górí bí mójútó ọmọ rẹ̀ ẹ̀ kẹta nù ọlọ́jọ́ ọ̀la rẹ̀ lọ́kàn ṣẹ́wù. ó lówó láyé yìí tó di gbogbo ń já tó bá bẹ́ẹ̀ tì gbogbo tó kì láyé ọmọ òun náà nọ́pàlà bókọ ọmọ nọ́pàlà bókọ ọmọ àwọn jẹ. ẹnu bá ara rẹ̀ kéré wọ̀nyí mo máa ń bá wọ́n ti ṣe ìyẹ́sìn mẹ́ta kiri. ẹ ẹ àmì kìnnìkan gbogbo ń tó wà mọ̀ àmọ̀ àmọ̀ àmọ̀ tó bá ti di iṣẹ́ rẹ̀ tó bá ti di mójútó ọmọ ọmọ rẹ̀ àkúyàgbẹ̀ yìí ṣé bàbá rẹ̀ bàbá tó ti sá lọ bàbá tó ti Kàdúná lẹ́ni àti Kàdúná ó ti wá sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ àtẹ̀kọ́ ó ti wá sí pátákọ̀tù lórí tí bàbá lẹ́ni tẹ̀yìn ìyá àtọmọ fẹ́ jẹ fóun ló wá rí bí kòkó tọmọ. Inú lágbọ́dọ̀ rí ọmọbìnrin nírò wípé yóò bá wa mójútó lè wa ni. Tí ó sì ṣe lórí báwọn ọba wọn ti lè kí ni o, ọmọ ó ṣèyànjú àtàkùn kókó bẹ̀rẹ̀ ó ṣiṣẹ́ rárá o àmọ́ kò gbọdọ̀ jíṣẹ́ tí ó pa á lára lórí kẹ́nẹ́ lórí àìní ojú táwọn ọmọ rẹ̀. lórí ìdí eléyìí eléyìí ni àmì kejì tọ́lọ̀ ń fa ànábì wa Musa ọlọ́run wá ń sọ fún wípé ó lọ bá fìlà áwọn náà ìbẹ̀rẹ̀ àti wá lọ ìpè fìlà áwọn náà ya wèrè gan-an ó ní ká máa pa àwọn ọmọkùnrin ṣùgbọ́n ó rí àwọn obìnrin kóbìnrin ọ̀já máa ń ṣe kẹ́ńgà náà ó ní ká máa pa obìnrin lọ. ìyẹn júwe bóbìnrin ò ṣe ní kírímà kẹta ṣáájú kó tó di pọ́lọ̀ ń jẹ́ ànẹ́bì yìí lójú tẹ́ ànẹ́bì lọ́lọ́run ti gbé káàmà epo obìnrin ní kírímà ó jẹ́ káàmà pé obìnrin náà ṣe kí ni obìnrin pàtàkì láwùjọ ìsìláàmù lọ pàtàkì obìnrin ìsáàmù ló fi obìnrin sáàyè yìí àyè àpẹẹlẹ bá ń sọ gan báwọn èèyàn rẹ sì yé wọn. ṣùgbọ́n èyí tí ìsáàmù pè ní yí àtàpẹ́lẹ wọn yẹn kò yí àwọn àwọn rò yìí pé káàbòkáàbò ti fún wọn ni. ẹ wá wá àwọn èdè ọ̀hún ẹ máa fẹ́ mú àlébù wá àwọn àlejò kí nọ́ọ̀sì dáhùn yìí fẹ́rẹ̀ mọ́ pé ìdáká rẹ̀ tó làá gbélé oúnjẹ yẹn yìí. ó ti jẹ́ sí pé tá a bá fún ọkùnrin kan obìnrin méjì ní òpin ẹ̀sìn ní sábò síjàre ààrẹ ìta bẹ́ẹ̀sì ni ẹjẹ́ òyà wọn nínú eléyìí òun ni wípé obìnrin makufúlà ni ẹni à ń gbà tọ́ lóbìnrin ẹni àgbẹ̀kẹ́ni ẹni à ń gbà tọ́ lóbìnrin alimasi olíyàrá hápẹ́kì rọ́jòlì. Gbogbo rẹ̀ tí wọ́n sí ọkùnrin ló wà. Àwọn tó wọ́n ń sọ yẹn fún wọn, rìsọ́ọ̀tì ẹ̀ ní báwọn náà ń bọ̀ ní wípé tí ò yé wa, wọ́n dẹ̀ ti ba débẹ̀ lónìí. Ibi ti ń ṣẹlẹ̀ láàrin láwùjọ, wọ́n ti kéré àwọn obìnrin nílé wípé wọ́n náà gbọ́dọ̀ kó ìyá ní o múra ségiri. Orúkọ kẹ́lẹ́ ẹ máa pẹ́ sí méjì lo ọkọ̀ àríwá ti ń sanwó ilé, wọ́n máa sanwó tú àwọn máa ọba ti dín mẹ́ta ọkọ rẹ bá tẹ̀ ń gbé dáadáa ó lè bá tẹ̀ sí ìwọ́n náà wọn sàkán láwọn òpin bẹ́ẹ̀ o àwọn ọkùnrin ní ọ̀sán tòkòtò rẹ dáadáa o gbogbo ọmọ rẹ yẹn ìlànà bá bí ìwọ́n náà sàwọ́ ẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ ti pín báwọn òfin kíláàsì rẹ lọ́dọ̀ ọlọ́run àwọn ọkùnrin bá ti ń pín báwọn ju kíláàsì ti ara rẹ lọ́dọ̀ ọlọ́run àmọ́ kò sábúrú ń kà mí ìtọ́ bá sáfẹ́rẹ́ kí àwọn bá rọ̀kọ́ lọ́wọ́ àmọ́ ìtọ́jà jù ní pé wọ́n gẹ́gẹ́ fúnra ọ̀gbọ́dọ̀ ọkùnrin tọ́wọ́ bá ti pín òtún kíláàsì ti ara rẹ lọ́dọ̀ kí lájọ wọn lọ́dọ̀ ìyàwó mi kí mi náà máa rí lájì ẹ̀rọ ti ń wẹ́ nìyẹn. orí ìdí eléyìí bí a ti lọ́ńdà yẹn òun náà ní wípé ọlọ́run jẹ́ ká máa ń tẹ̀sí àwọn náà ya wèrè wípé èdè tọ̀gá àtọmọ́ra ètò tọ́ọ̀gì nínú ẹ̀ ní lábọ́wá náà ní pé á ah, tọ́ọ̀gì lágbáyà àwọn àjọ̀kọ́ tọ́ọ̀gì lẹ́yìn ọ̀gá tọ́ọ̀gì ẹ̀ńtọ́ yà fún yàrá ìjọba ẹni tí ò kọ́ kú ẹni tí ò kọ́ ká hàn ní lẹ́mbà ẹni tí ò kọ́ ká ṣe gbogbo oríṣiríṣi. bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ aró yìí fìdáwó náà bẹ́ẹ̀ kọ́ ní sẹ́lẹ̀ yẹn kéde àbìlà fìdáwó tọ̀ a ti sì ọ́ jiná ìrẹ̀ kóńtà ó ti dà nẹ́bí ọlọ́run báyìí wá lọ jíṣẹ́ fún fèrè àwọn torí pé fèrè àwọn ṣe fèrè àwọn náà ṣe o ó ti yàyàkúyà pẹ̀lú bọ́lọ̀ ní káàbì rẹ̀ nílé ní kí wa kí ló wá kàn kí lànàbì Mùsá kí ló fi lákọ̀ọ́kọ́ eléyìí náà ni gbogbo wa náà táwa fẹ́ jíṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lénìí ìyẹn náà ló ń tó ṣíṣe ọlọ́run ní lágbájá ń jẹ́ ṣùgbọ́n ní ta fẹ́fẹ́ iná kò tó wọ́n ní kọ́ wọn nípa wọn tó ń kọ̀ wọ́n lórí lómìnira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jíṣẹ́ ọlọ́run ọlọ́run lọ mẹ́ni tiẹ̀ o ọlọ́run ló sì mẹ́ni tiẹ̀ àdìsọ́ pẹ̀lú àníyàn tó ń kálukú náà bá nílẹ̀ nù àti tó ń kálukú bá ń ṣe àmọ́ tòun ti bẹ́ẹ̀ ó kálukú wa náà ká tójú àníyàn wa dáadáa ká sì máa nílà àti jíṣẹ́ ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àyà táǹtà yìí tí ó júwe ẹni tó fẹ́ jíṣẹ́ ọlọ́run kí làwọn nǹkan tó bùkátà láti tọ́jú lọ́wọ́ tí gbogbo ẹ lọ èèyàn tọ́jú àníyàn dáadáa tí yóò sì múra sí ìbẹ́lọ́run lọ́pọ̀lọpọ̀. bákan náà èyí ó láti ọlọ́run pẹ̀lú ní o ẹgbẹ́ bẹ́ẹ̀ àmọ́ sọ̀rọ̀ sọ báwọn kan náà pé ẹgbẹ́ náà bàbá bẹ́ẹ̀ ó ti ẹ̀ka ṣe ẹ dákun tí bá wá lóhùn òun fúráìtì lọ sí sùn ṣé ní kọ́wọ́ sí ẹ̀ bá ni abẹ́rẹ́ náà ni wọ́n ń lò ẹ̀kọ́ máa ṣiṣẹ́ abẹ máa la iná àwọn èèyàn máa tẹ̀ náà pẹ̀lú ẹ̀yìn ní tẹ́lọ̀ náà èmi náà máa ń gbé aṣọ èmi náà máa ń rán ọkọ̀ mọ́ra wọn. ṣé ẹ pé wọ́n wá ní ẹ̀rọ wọ̀rì àwọn ẹ̀rọ kọ́lá àwọn sáìtì àwọn òbúrò àwọn ìṣẹ́lẹ̀bẹ̀. ṣèmá ṣé ẹ pé dókítà wà ní ọ̀n sáìtì gan-an pẹ̀lú tẹ́lọ̀ máa lọ́ọ́ rán inú papọ̀ pẹ̀lú òwú tiẹ̀ ẹ èèyàn tí ó kú ó pọ̀ ju tí dókítà wà ní ọ̀sáìtì gan lọ torí ìdí eléyìí ó sì rí nìyẹn o táwọn kan wá sọ pé àwọn àpá àwọn òṣìṣẹ́ bó ti yẹ kí wọ́n ti jẹ́ ẹni tí wàá mọ̀ nípa rẹ̀ kó bọ́ bẹ́ẹ̀ kó wá àwọn ọmọ ti àwọn ọmọ pẹ́ẹ́tẹ́ wọn sí ẹni pé nǹkan tí wọ́n bàjẹ́ ó sì wọ́n kàn ju tí wọ́n tún fi lọ bóun sì mú lọ́wọ́ náà nìyẹn. àbí ìdí eléyìí àwa mùsùlùmí àmàǹtí ń jẹ́ ẹ̀sìn wa láti mọ ibi tá a ti máa mú ìpìlẹ̀ ẹ̀sìn wa abẹ́rẹ́ ọba àlejò ọlá ọlọ́run kò sún gbogbo wa náà sí àtàwátá gbọ́ ọlọ́run kọ́ wá sí àníjọsìn fún wa láyé láti ilẹ̀ ìṣẹ́yàmọ́ sallallahu ala nabiyyina Muhammad àti alihi wa sahbihi wa sallam السلام عليكم ورحمة الله وبركاته